àwọn àfáà kankan kìíní kan wòlíì ní ní ṣéwò ní ní gbogbo pàǹtí tí kálukú ń pera rẹ̀ wọn nìyí tí òun náà wà sọ pé ismaila lazami kan bẹ lọ́wọ́ òun tó ń jogún bì kan àbí tí ṣéwò kan fún òun irọ́ lásán ni sọ̀kù sórúkọ ọlọ́mọ ọba kankan tá a máa ń gbà ń bì kankan jùlọ alukur'an àti inú sunna lọ so yìí tá a bá rẹ́rìí fún òun lórúkọ ọlọ́run yìí tá a bá ti rẹ́rìí fún àní máa fi pe ọlọ́wọ́n bó fi bí kákàrò yá rẹ̀ pẹ̀lú ogbó torí pé tó máa ń sọ̀yàn di arúgbó ó ní kí láti ń pè tànáwùbù láìlì wà náhàrà alẹ́lì insan òru àtọ̀sán tí ń gbaṣẹ́ fúnra wọn lórí ọmọ èèyàn ní mú agbó sábàbí gbígbó wa nìyẹn ló fa alálìkàámà tí ò sí ìyípadà ọjọ́ mọ́ kò sí ogbó mọ́ bí ẹ bá ti wọná àlùjánnà pẹ̀lú éjì tọ́lọ́wọ́n bó dáwà padà sí ohun éjì náà ni kò ní jù bẹ́ẹ̀ lọ́mọ́ bọ́mọ náà ó sì ṣe wà tó fi máa jìyà nù náà rẹ̀ nú kọ́lọ̀mọ́síwá lọ́mọ náà so àfóò ní ìnálijẹ́dì ìdá mastaulaya alájẹ́dì àfóò ní dùrẹ́dì sí maksúrọ̀ náà ni ó ní iná líjẹ̀dídà iní ìdámá sáwùláyà alájẹ̀dídìn adínáyáhù lílìbílá alájẹ̀dídìn adínáyáhù lílìbílá ó ní òru àtọ̀sán tí ń lọ tí ń bọ̀ lórí ọmọ èèyàn tí méjèèjì bá ń lọ tí bá ń bọ̀ bá ń lórí ẹ̀dá adínáyáhù lílìbílá ó ní so ọjọ́ orí tí ń lọ lórí wà láàbí ṣe kí ni ní ń bí ogún sọ́jọ́ orí ń lọ lórí ọlọ́run ni ọjọ́ orí kankan lọ lórí Allah subhanahu wa ta'ala kò fi gbà kan wà ní kókó kó tó wá dàgbà kó tó akú sí gbogbo yí ń fọ́lọ́run torí ìròyìn arúgbó ọjọ́ adàgbà mọ́tẹ̀pá àwọn ìròyìn rọ́bíṣì ìròyìn tí ò gbádùn ni so in tán ma fi ìròyìn ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba máa gbà látẹnu àwọn òjíṣẹ́ ọlọ́run ni kìí ṣe pàwà látọ̀ pé a fẹ́ yin ọlọ́run bá ti máa yẹra wa àwọn tá ma ní ṣàìdì ṣèédù ni àwa máa ń pèpè ṣèédù ọmọ kìíní kan ọmọ agẹsinkólé ọmọ àti kìíní kan jagun ẹ̀yin lẹ́ ń yẹra yín báwọn oríire tiẹ̀ náà lè máa wú àmáròyìn bá ti yin ọlọ́run tá a máa fi kí ọlọ́run ẹnu àwọn òjíṣẹ́ láti máa gbà àwọn àfáà kankan kìíní kan wòlíì ní tí ó náà wà tọ́ pé ismaila ilazami kan bẹ lọ́wọ́ òun tó ń jogún bí kan tí ṣe òkan fún irọ́ lásán so kò sórúkọ ọlọ́wọ́ bá kankan táà mọ́ ń gbà ń bí kankan jùnú alukur'an àti inú súnnà lọ so yìí tá a bá rẹ́rí fún ọ̀nà lórúkọ ọlọ́run yìí tá a bá subhanahu wa ta'ala so àmáwọn kankan bẹ́ẹ̀ tá a lè máa fi sọ̀rọ̀ nípa ọlọ́run ọba tó já pé òun ní fọ́ni lójú náà ní lajú afọ́jú tẹ́wọ̀n pé yẹn à ń sọ ìró nípa aṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe nìyẹn kì í ti àrùn yìí ọlọ́run à ń sọ ìró nípa aṣẹ́ tí ọlọ́run ọba ń ṣe ni gbogbo yìí yàtọ̀ so eléyìí nínú àwọn ìtìsíwájú ni. The Guidance Facebook page. Follow, like, and share.